àkójù òun lẹ ti gbọ́n yẹn lórí bó ṣe ń lọ lórí ìlera lórí pápá pẹ̀lú lórí ẹ̀kọ́ ìyẹn education orúkọ tèmi ṣì ni adébíyí adébísí ọmọwùmí mo rẹ́ni kejì tí gbogbo èèyàn mọ̀ sí bcb adúdú bíi kóróṣe tí ẹ bá fẹ́ pàdé mi lórí social media ìyẹn facebook orúkọ mi ni adébíyí adébísí bcb lórí instagram orúkọ tèmi ni i underscore am underscore bc underscore b. ẹyin o wọn ní oníyàn ṣe ọlọ́kà ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ náà ẹ kú àìbínú àdúpẹ́ dáadáa lọ́wọ́ yín orúkọ ọmọ náà ní romọ olúṣọlá ń lè mí jẹ́ adéníyì ní bàbá àti iye sọ mí ẹ̀yin ju olódùmarè tí ò ṣe fọwọ́ tọ́ ọmọ mọ́rọ́láhùn ọmọ ọba àlúgbò àwa náà kọ́ ọlọ́run ẹ o lórí ẹyẹ ìyá mi tí ò lè fò twitter ní jábáhùn official ẹ̀yìn ju olódùmarè lórí instagram ig mi ń jẹ́ báwọn official ẹ̀yìn ju olódùmarè tó bá wá jẹ́ pé lórí ojú àti ìwé facebook prince mọ̀rọ́láhùn adéníyì olúṣọlá ẹ̀yìn ju olódùmarè ẹ̀yin o káà tún fayọ̀ pàdé lọ́jọ́ míì ìran ọ̀bẹ ní ìbẹ̀ṣọ àtẹlẹsẹ̀ abẹnú ẹni tó bá nílọ tá a bá lọ àwọn onídé àwa fi wọ́n lẹ̀ fọlọ́hùn nítorí ọba mi òkè òun lámẹ̀dá àwẹ̀dá àṣẹ̀dá ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n ń yà á àwọn tí wọ́n ń ge àwọn tí wọ́n ń sopọ̀ àwọn tí wọ́n ń di microphone mú fún wa àdúpẹ́ o ẹ̀yìn ọwọ́ yín ò ní rọ iṣẹ́ yín náà ò ní bàjẹ́ ẹ̀yin àwa náà fẹ́ yín bó ṣe ń lọ lẹ́tọ̀ ẹ máa gbádùn ṣayọ̀ Orísun ni bàbá ẹ má gbé kúrò níbẹ̀.